subhanahu wa ta'ala ọba bá a jẹ́rìí tí òsèlè tíjọ́ sì tọ́ sí lódodo ní sámà àbí nílẹ̀ wa huwa al-wahid ọba àsóní al-fardu samad ó ń lọ́bọ̀ ọ̀kan ṣoṣo tí gbogbo ayé ò lẹ́lómi tán gbé bùkátà àwọn lọ́ba tó yàtọ̀ sọ́lọ́ba Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ la jẹ́rìí pé anabuwa Muhammad ẹrú sin ọlọ́run ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sínú anzala subhanahu wa ta'ala aṣèràfà kutub àlà aṣèràfà nàbí ọlọ́run sọ èyí tó lóore jù tó níyì jù nínú àwọn àtìrà rẹ̀ fẹni tó níyì jù nínú àwọn ànábì rẹ̀ wà á ń zálà wùbí wà á sì tọ́tí aṣèràfà minal malaika ẹni ó tún wá mú wá fún ànábì wa Muhammad òun náà lẹ́ni abíyì jù náà àmàláìkà Jibril alayhi salam summa kadhalika anzalahu subhanahu wa ta'ala bẹ́yìnà aṣọ́ràfin layali fi ṣàrẹ̀ rọmọdọ́n ọlọ́ọ̀bá dàda tó wá kádàrà wípé ńgbà tí ó sọ alukur'an fanabuwa muhammed ó sọ ọ́ kalẹ̀ ní oṣù àbí òun náà ní òru laylatul qadr alẹ́tì wákọ̀ àti bẹ́yìnà layali ṣàrẹ̀ rọmọdọ́n òru tó jẹ́ pàlẹ́ wá síbòmí àfi nínú oṣù oṣù kẹ́yìn oṣù rọmọdọ́n ẹ̀yẹ́rù sìn ọlọ́run tábà wò ó ọlá. tọ́lọ̀ ọba dẹ́dà tó ṣe fálì umẹ́ yìí ọlá yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tá a mọ̀ ń sọ fún wa pé kò sọ ọlá kan fáwọn àlè umẹ́ kan àfi kó ṣe èyí tó tóbi jùlọ àbí tó dáa jùlọ fún wa nínú oore tó ṣe tó tóbi jùlọ fún wa òun ni wípé anábọ̀ Muhammad ó ń pọ̀ kan lọ́sẹ̀ nú àwọn sàábé rẹ̀ nígbà tí ń bí nípa ìjọsìn kí ló wí fún un ó ní sọ ọlọ́run tọ́ka mi síṣẹ́ kan tó lóore tí mo lè máa ṣe tí fi ráàánú ọlọ́run ọ̀tá mẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam ohun tó sọ fún ní jọ́nà ni pé alayka bisiyam fa innahu la mathila lahu aw ó dọwọ́ rẹ pẹ̀lú àwẹ̀ torí wípé kò sáfìjọ fún nínú àwọn ìjọsìn ẹ̀yin ẹrúsìn ọlọ́run tó lọ́pọ̀lọ́ ọ̀rọ̀ rí báyìí táwọn àlùmọ̀ tó ṣáájú wa òun náà àlùmọ̀ àwọn ànábì ọlọ́run tó ṣáájú wọn bá fẹ́ máa ṣe fáàrí pọ́lọ́n fáwọn láwẹ̀ ọlọ́run ni ẹ lọ mọ̀ dáadáa mo wá ṣe lọ́rọ̀ èèyàn fẹ́yìn náà mo fún yín ní mini àríyìnmá wà á tọ́rù rọ̀bà níyà òun náà tó tóbi tá a òun náà ni pé náà máa nínú oṣù tí ó yàtọ̀ wọn lọ kí ló dé tó sún àwẹ̀ fi pàtàkì tó báyìí máa máa jọ́sìn inú ẹ̀ òun náà ni pé oṣù yìí nígbà tó lọ́ọ́ bá dẹ́dọ̀ oróyìn rẹ̀ ní Suratul Baqara ó ní ṣáàbù Ramadan ó lóṣù àpọ́nlé yìí ó yẹ kó sọ ní táàmù ṣe ń bẹ̀ fún wa kó wá máa kà pọ̀ ó wá ní ṣáàbù Ramadan alladhi unzila fihi al-Qur'an ó lóṣù yìí tá a bá ma pàtàkì ẹ̀ òun tó ń fún wa ma pàtàkì ẹ̀ ó lóṣù sọ al-Qur'an kalẹ̀ ẹ̀yẹ́rù sìn ọlọ́run ẹ má ó dà tá a lè máa rẹ́ni tí ó máa béèrè wípé báwo lọ́lọ́wọ́ bá dáadáa ṣe sọ alukur'an kalẹ̀ lódìdí nínú òru Ramadan àádẹ́tùmọ̀ ń sọ wípé alukur'an sọ kalẹ̀ within twenty three years fanabu wa Muhammad thirteen years in Mecca and then eleven years in Medina èké àtọ̀lọ́lọ́ kò máa bàbá olóṣèwárí àwọn afọwọ́ àṣàlàyé fún wa pé ntọ́lọ́wọ́ bá dáadáa ń gbà lérò lórí ẹ̀ ní wípé anzalahu subhanahu wa ta'ala. fi baytil izza ọlọ́ọ̀bá dada ó sọ alukur'an kalẹ̀ fi baytil izza nílé rẹ̀ lókè sánmà nígbà mú kúrò min lawhil mahfuz ó wá sọ kalẹ̀ wa min unak láti baytil izza yẹn ní Jibril ó ti wá mú wá lẹ́yẹ̀ẹ́yọ́ wá fútalẹ́ wá fún anábọ̀ Muhammad lórí ibo lórí ilẹ̀ ìyẹn ni pé alukur'an ó sọ kalẹ̀ nínú oṣù Ramadan. lẹ́yìn tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ sí tírà kan tó lóore tó alukur'an alápẹ̀lẹ́ ẹ̀yẹ́ bí sùn ọlọ́run ọlọ́run bá wa nínú ọlá tí ń bẹ fún alukur'an ó ní ẹlọ́mọ o tírà kan lè sọ̀lẹ̀ ṣáájú àmọ́ kò séyìí tó wà comprehensive tó either kọ́ mọ́ mẹ́nubà tàbí kọ́ mọ́ sọ bó gan tàbí kó sọ ńgbà yóò máa affirm bẹ́ẹ̀ ni yóò máa fi rinlẹ̀ kí ni bẹnu tíra tòun kí ni wò sàlàyé nù ẹ̀ ẹ̀yìn rúṣin ọlọ́run ọlọ́ọ̀bá dáadáa sọ fún anábọ̀ Muhammad ó ní wa anzalna ilayka al-kitaba bil ó ní lódodo àwa la tíra yẹn kalẹ̀ fún ẹ musaddiqan lima bayna yaday tíra yìí ní wọ́n confirm ní fìdí rẹ̀ múlẹ̀ àwọn kata sọ̀kalẹ̀ ẹnu àtìrà tó ṣáájú ó sọ fún anabi wa muhammed ní surat ali imran quran three ayé ẹlẹ́kejì ó ní alif lam mim allahu la ilaha illa hu alladhi nazzala alkitaba allahu la ilaha illa hu alhayyul qayyum huwa alladhi anzala ilayka alkitab huwa alladhi anzala ilayka alfurqan musaddiqan lima bayna yadayhi wà anzala tawrata wal injila min qabl hudan linnas ó ní lọ́mọ àwa la sọ al-Furqan kalẹ̀ nínú àwọn orúkọ tọ́lọ̀ ọba adọ́dà máa ń pè al-Qur'an ó máa ń pè ní al-Furqan ìyẹn ni tí máa ń sòpinya láàrin irọ́ àtòdodo ó wá ní musaddiqan lima bayna yaday tíra ìwà ń dodo bóyá tí wọ́n sọ nù àtìrà tó ṣáájú tàbí tí wọ́n yí ìyẹn ni pé tálùkọ́ ní ọlọ́run bá fún ni. emejentan bàdàlà haqaik binisbatil anbiya isabikin ní tó ní í ṣe pẹ̀lú àwọn ànábì tó ṣáájú ojúkójú làbá máa fi wò wọn torí tí wọ́n sọ ń bẹ̀ nípa wọn ẹni ẹ̀já lọ kà dáadáa ẹ láwọn ọ̀rọ̀ tẹ́yìn gan mọ̀ pé a ah, kódà bó jẹ́ èèyàn bí ara wa ní ìsìn tó dọ́dọ̀ gbàkà kò gbọ́dọ̀ kọrú yẹn ká tó wá sọ pé ká tíra yẹn fọdọ̀ lọ́wọ́ bá dẹ́dà ẹ̀yẹ́ bí sìn fún wa yìí kò fún wa láti gbé kalẹ̀ kò fún wa láti máa fi ṣàdírẹ́sì inú mọ́tò bẹ́ẹ̀ ni kò fún wa bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ròyìn pé kódà tá a bá bímọ a lè gbé sínú ṣọ́ọ̀lù omi tá a máa ń gbọ́mọ sí tá a fi ṣe odi ìsọ́ tá a ní kíkúrá ni ò máa sọ sáfẹ́ sọ di mẹ́gáàdì ni ẹ̀yẹ́rù sùn alukurani ààrọ̀ mu mọ̀jìzáàtì ó ní nǹkan ìmọ̀ the everlasting miracle that Almighty Allah ever sent on the heart. kò sí àwọn nǹkan mẹ́rin rí ìkúnnilápá tọ́lọ́mọ ń ṣe fáwọn ànábì ọlọ́run kò sẹ́yìn tó tó. لقد آتى الله نبينا داود عليه السلام المزامير وتلاوة الزبور وجمع له طيور لسماء الزبور nínú oore tọ́lọ́run ṣe fún ànábì Dawud kí ló fún ó fún lóhùn tó dùn tí máa ń ka zàbúrà àwọn ẹyẹ gan wa máa sọ̀kalẹ̀ láti wá gbọ́ lakọdọ nàbí yàrá musa aleyhi salam alaasọ ọlọ́ọ̀bá nínú kéèmọ̀ mẹ́rìírí ìpèníjà fáwọn àlùmọ̀ tí ò bá fẹ́ nígbàgbọ́ sí ó fún lọ́pàá musa wípé wọ́n máa ni kẹ́yà musa fún kini mbɛlɛwɔ rɛ ɔni iye asɔyia ɔkpa nini atawa kawu ale yi ha mo ma ń gbara ti wa awo subi a ala ɣɔna mi maa si maa fi ja koko fáwọn ɛran ɔlɔni ya musa oya juulɛ lɛ faidahia hiya heya tun tɛsa bɛɛ lɔlɔni kɔkpa yi o bi kini kodejo akɛda disembo ɔkpa yi lɔlɔni kanabi musa lo njɔ ti wo du olori okun pupa tabɛ tí fìràwọn náà ti bẹ́ẹ̀ bá wọn ọlọ́run sọ pé yá wà wọ àyìnbá ilà Musa ànídírí bí àsán ọ̀pá rẹ jọ nìyẹn wá ṣe kí ni o fi lu ń sìn ajẹ́ wípé gbogbo mùjísà tọ́lọ̀ ń fáwọn ànábì tó ṣáájú bí wọ́n ṣe lọ ní mùjísà yẹn tẹ̀lé wọn lọ bí wọ́n ṣe lọ làwọn èèyàn fẹ́ rántí rẹ̀ mọ́ rárá ẹ pé Musa káwa lọ́mọ káwa mú lọ pé tó ọ̀pá yìí o àwọn àfi nà kò ṣeé àmọ́ ìtọ́lọ̀ fanabuwa Muhammad ó pè ní kìtáàbù yutla tíra kan ní táàmù ká lójú sọ fún anabi pé wàrọ̀ tìlíl kùrààná táwọn tìlà sọ fún wa àtiwọ́n náà ẹ máa kà lákàtúkà torí pé tíra kan ní khabarun man qabilakum yóò máa rí inú tíra yẹn ìró kan fún àtúnṣáájú yín wa naba'u ma ba'dakum. àwa máa a máa pè yín lákèésí nínú tí ó ṣẹlẹ̀ tẹ́ bá sí mọ́ wa hukmun fima bainakum ó sì jẹ́ ìdájọ́ láàrin tẹ́ máa fi ṣe ìyẹn ni pé máa ń pè wá ọlọ́mọ ń kì wá lọ́n pẹ́ pé lẹ́yìn alukur'an sáà tún ní tíra mi sáà ló ń mi tá fi ń ṣe nígbà tá a gbára mú a ní ìròrí ọmọnìyàn fi dájọ́ wa ṣe lójó sọ fún wa yìí pé hafa okmẹlìjà ìlíyàtì ẹ̀bùgùn ṣé àkọọ́lẹ̀ ìdájọ́ àgbélé àwọn ìròrí ọmọnìyàn táwọn aláìmọ̀kẹ́lẹ́ fẹ́ tẹ̀lé nu wàmẹ́n ahsanu minallahi hukman liqawmin yuqinun kò sí ti fi ń dá a tó tíra tá a sọ̀kalẹ̀ fún wa ẹ̀yẹ́ rúṣù ọlọ́run tábà wà ní Ramadan tọ́lọ̀ ń sọ alukur'an kalẹ̀ bó sì sọ kí lóòrùn kó yẹ ká ṣe kayfa nata'ammal ma alukur'an al bọ́ọ̀lù ṣe fẹ́ lò pẹ̀lú alukur'an imma fi shahr ramadan wa fi ghayriha àìdá nu oṣù tá a wáyé ni àbí nínú oṣù mi ibadallah wa fi ujalatin sari'a laysa hunaka ibadatun a'zam kò sí ìjọsìn kan nínú oṣù tó fẹ́ tó min qira'atil qur'an níbi tó kásẹ̀ kí ni o kàkà qur'an wàsítímà ilayhi àti kásẹ̀ kí ni o kàmẹ́ gbọ́. جاء من حديث الصحيح الذي أخرجه في كتب الصحاح حيث قال مجتمع قوم في بيوت من في بيت من بيوت الله ó láwọn àjọ kan ò ní kójọ sọ́kan nínú ilé ọlọ́run kí ni wọ́n máa ṣe yatluna kitab Allah wọ́n máa katira ọlọ́run wa yatadarasunahu fima bainahum wọ́n wà ní káwọn afáà máa ṣàlàyé kí làwọn àdájọ́ ti mẹ́mẹ́ di bí mo ṣe ń sọ fún yín tẹ́ ẹ bá dé haramu Mẹ́kà wọ́n ti kírun tímà lẹ́yìn wákàtí méjì sẹ́yìn ẹ wà tún wá rí i páwọn àfáwòye ògbò lọ́sàn-án lóru wọ́n ṣàlàyé Quran ìyẹn ni pé iṣẹ́ tí wọ́n ń dojú kọ Quran ni ó yẹ ká tiẹ̀ bí wá náà ó sì lè jẹ́ pé tẹ́ bá wọnú Mẹ́kà haramu Mẹ́kà bí haramu mẹ́dání tẹ́ bá wọ̀ tún tẹ́ wò sí ẹ ní ríwèé kan tí wọ́n kò bẹ̀ wò tó yàtọ̀ sí kí o al-Mushaf ìwé yìí torí pé fàwùwà hablil matin òun náà lókun kan ṣoṣo tá a lè gbámú téèyàn ò ní sọnù tá a lè gbámú tí ò ní jámẹ́ni lọ́wọ́ bẹ́ẹ̀yàn bá gbóògùn mú ògùn lọ́jọ́ kan tí ó jà tí ó bàjẹ́ ìtànjẹ àti iṣẹ́ kèfèrí ni ó sì gbẹ̀yìn ẹ̀ àmàlù kùránì ó jẹ́ káwọn kan ó dojú kọ torí pé the everlasting miracle ni bóòlù ṣe wí ó ní ẹ lọ́ọ́ mọ̀ tóun bá preserve tíráyìí gẹ́gẹ́ bóun ṣe pèsèpà àwọn tíra tó ṣáájú ó máa ma fi ṣàdánwò falẹ̀ ó mẹ́rin ó ní masalu ladhina hummilu tawrat thumma lam yahmiluha àtàwọ́rọ́ta afáàdàbí wa Musa alayhi salam ó láàgbé fáwọn Yẹhudi pé ẹ sọ ohun òmójútó àmẹ́lẹ́yìí olóhùn ní gbélébà lọ́wọ́ bó ṣe wá wí ó ní inna nahnu nazzalna dájọ́jọ́ àwọn ọlọ́hun àwa là ń sọ ìrántí ìkẹlẹ̀ onílẹ̀ alukur'an wàkọ́lá ba'dul ulama apá kan náà fàṣọ pé àdìkìrì òwúná bìmánà alukur'an wà sunna wọn ní kì í sá alukur'an kan torí pé sunna anabiwa muhammad ó ní the actual all the real practices of the holy quran the real interpretation of the quran the real understanding of the quran ìyẹn ni pé a lè gbọ́ kuranu yìí illa bí wàásù tó ti sunna. ó wá ní àwa là ń sọ̀rọ̀ tí yẹn kalẹ̀ wà inna lahu lahafidhun àwa sì láṣọ torí pé bóde ìbáṣe jẹ́ níjẹ́ sọ kalẹ̀ ẹni tó sọ kalẹ̀ fún kò mọ́ Muhammad sallallahu alayhi wa sallam kò ṣe kí ni kò mọ́ kò mọ́ ká ó tún wá gbé dìde lọ́gọ́rọ̀ àárín àwọn tí wọn tíra kan látọ̀dọ̀ ta ni Allah subhanahu wa ta'ala torí ẹ̀ anabuwa Muhammad tó bá dínú Ramadan yìí sọtiẹ yàtí il Jibril alayhi salam Jibril ló wà bá yóò wà máa tọ kuranu fún ajẹpẹsẹ wa nínú Ramadan lónìí kí ni o tilawatul Qur'an ọ̀kan náà àdìsí anabuwa Muhammad akhrajahu fi kutubu sunan kutubu sunan ló gbà wá fún wa ó ní àpèjúwe èèyàn kan tó sẹ̀mí tó dàgbà tó rí ire òyì tí ó gọ̀ tí ó sì tètè kúrò lórí ilẹ̀ ó ní mùsùlùmí tó wáyé tí kúránì wá sí lára ẹ̀ torí pé alukur'an masalu fil-jasad kámẹ́sàlẹ̀ ruh àpèjúwe alukur'an lára ó dàbí àpèjúwe ẹ̀mí lára téèyàn ò bá ti wá ní kúránì lára bí ìgbà ò sẹ́mi lára ẹ̀ ni. ẹ̀yẹ rúṣin nígbà tó wá dọdún tá nàbí oṣù ọ̀sẹ̀ gbẹ̀yìn nà ọdún tó ṣe kí ni o tá nàbí oṣù ọ̀sẹ̀ gbẹ̀yìn jáàrú jìbìrìlù márùrọ̀tẹ̀yìn àwọn jáàrú jìbìrìlù wàdà rọ́ṣẹ́l kùránù márùrọ̀wù márùrọ̀tẹ̀yìn jìbìrìlù wá wá ó wá ìlà kúrúbà àjàlì mo ti mọ̀ pé lẹ́yìn eléyìí tó wáyé kò ní wá mi mọ̀ ìyẹn láti mọ̀ pé inú oore ti ń bẹ wíwá ilẹ̀ sánmà wíwá ilẹ̀ orí ilẹ̀ Jibril láàyè kúna ilà yẹ e, fi ìṣàrí Ramadan Jibril ò ní wá sílẹ̀ mọ́ ó sọ fún anabi pé òun ò ní wá kò síṣẹ́ mọ́ kò sánabi lórí ilẹ̀ mọ́ kò ní mú tíra wá mọ́ ta ní òwà bá ìlà fi laylin min layalil mubarak ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ torí àsìkò nínú àǹfààní tí ń jẹ́ kuraani fún wa sọ́tí alukurani fadakir bil kuraani man yakhafu wa'id ẹ lọ́ọ́ mọ̀ ẹni bá fẹ́ páyà mi ẹni kó máa ṣèrántí pẹ̀lú alukurani ẹlẹ́kejì lórí ẹ̀ta ìfìlẹ̀ múra sí anabuwa muhammed ó ní gbogbo nú àwọn nǹkan tí ó sì pè yẹn jọ alukur'an níjọ alkiyama ó lálùkùránì wà ń bẹ alukwani ó wà lẹ́dàá yóò wá sípẹ́ mùmíní tí mo ń kà yóò ní ọlọ́run mo ká ìrojúbà mi ò ó sùn fi sípẹ́ rẹ̀ gba ìpẹ́ mi lórí ẹ̀ ọlọ́run ni mo fún kó máa lọ ẹlẹ́ẹ̀kejì oríire fún bàbá kan tó kúránù ká tó wá tún ha kó wá tí fi ó ní àwọn bàbá náà ọmọ wọn alanúurì tààmà yawm al-qiyamah wọ́n wà lónú mọ́lẹ̀ tó péjọ al-qiyama torí kíni binisbati hifz awladihim lil-Qur'an torí pé wọ́n jẹ́ àmọ́ wọn mọ kuranu nǹkan yẹn ẹ̀yẹ́ rúṣì ọlọ́mu eléyìí tí ń bá wàhálà mu lásìkò yìí ó ní sọ ìsọgbọ́n sẹ́ẹ̀tì ìṣọ́rẹ́ǹsì ti orí ilẹ̀ ní àbí àwọn èèyàn wá ń dààmú wọ́n wá ń sóògùn kọ́lé <laughs> wọ́n ń ṣe wọ́n ń ṣe oògùn wọ́n ń fi kọ́lé wọ́n ń fi sára aṣọ torí pé wọn ò fẹ́ kí jàǹbá ó sà wọn wọ́n ń bẹ̀rù àti pàdé ọ̀tá tàbí kọ́ta má bàa ṣe wọ́n jàǹbá dàáwò ni àkóso jẹ́ ti fi ẹ jẹ́ ń fún wa ní tó wá ní kan nínú alukur'an kur'an àti ẹ̀ bá ń kà ja'alna bainaka wa baina alladhina la yu'minuna bil akhirah hijaban mastura ó ní tó o bá lè máa kà á àbọ̀ ń kà á lọ́wọ́ àbọ̀ ti kà tán mo ráwọn kan wọn láwọn fẹ́ di kùránì wọ́n fẹ́ fòwú dúdú àti funfun di <laughs> èèyàn kẹ́ni bá wá kùránì kan tó bá kéré òun fẹ́ mì mọ́ pépà ló fẹ́ mì òun tálùkùránì sọ kí ni fáyìdá kọ̀ọ̀rá tálùkùránì tó o bá ń kà á tó máa ṣe kíni tó máa ń kà á ja'alna baynaka màá jọ jẹ́ láàrin ìwọ wa bayna alladhina la yu'minuna bil akhirah àtẹni tí ò ní gbàgbọ́ si kíni o síjọ́ kan yìí kíni mi ṣe hijaban mastura màá jọ jẹ́ gàgá láàrin rìn wà tiẹ̀ àdéhùn ọlọ́run yẹn kò sì níyẹ̀ ìjọba àdájọ́ practice àyà yẹn fún Abubakar Siddiq jalasa ma'ahu fi amami dari yìí. wọn àtàbákìrì jòkó wájú re rẹ̀ wọ̀jẹ́ àwọn ọmọ jẹ̀míìl obìnrin kan tó ń pè ní ọmọ bi sẹ́ẹ̀mà imratu àbí láàbí ní bá ń bọ̀ bísẹ̀pù ọlọ́ọ̀kan wọn sọ fún máa bá pé ilmar a àti so obìnrin ti aburú àṣẹ ó ń sọ dìde máa lọ alam takra qawla Allahi ta'ala eré Abubakar ṣebí mo kà á fún ọ àbó kà á bó gbàgbé ni ó ní ọ kà á fún mi kí n tún rántí ọlọ́lọ́ ni ń jẹ́ ó di ìsọ láàrin ìwọ àti ẹ̀ àwọn tí wọn nígbà wọn sọ́dọ̀ kan yìí ìjà àbá mọ̀sítọ̀rọ̀ ìgbà tí àwọn ẹ̀dẹ́bẹ̀ nígbà wọn báyìí wá kọ́ sọ́gbà ni àá mo gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ ń kọrin bú mi ọlọ́run ló yọ mo rò pé ń bà mí bíi ni ń bá ṣe bọ́ ṣẹṣẹ ń sojú ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá pàdé obìnrin asán àti kẹ́yẹ̀ bá fún bó o bá sọ̀rọ̀ yóò borí rẹ bó o lọ́ọ́ fọwọ́ kàn wọ́n nà olóbìnrin sọtì ẹ̀yìn kúmọ̀ tó máa rìn mẹ́ torí ẹ̀ àbákiri wọn wọ báyìí kò lè sọ̀rọ̀ musa ń gbẹ ni ẹ wàhálà dé ló bá ló yọ tí yóò dúró dè mí ń bá fi ṣe tí ò tí ò rò bó ṣe ó ń sọ kánil ọ̀rọ̀ rí bó ṣe sọ sẹ́ẹ̀mọ̀ pẹ̀lú àwọn eléyìí sẹ́ẹ̀mọ̀ pé wọ́n ní nǹkan míì yàtọ̀ sí kúránù tí wọ́n máa ké àmọ́ májàmú kan ni o kí ni májàmú yẹn kọ̀ránù kọ̀rán wọ́n làm nẹ́ta amẹ́lì a à á ka kúránù lóòótọ́ àmọ́ àṣẹ kí ni o à nígbàgbọ́ àfi ṣiṣẹ́ kò sí gbàgbọ́ lórí ẹ̀ àwọn sàhábà nazalu fi ìdá safarihim wọ́n sọ̀kalẹ̀ níkanú àwọn ìrìn tí wọ́n lọ wọ́n wá dé lábẹ́ ẹlẹ́kan abúlé kẹpẹ ẹgbà wọn lálejò wọn kọ̀ láti gbà wọn lálejò kò pẹ́ díẹ̀ àwọn náà sún síwájú wọn ta ló sọ tiwọn pé ẹjọ́ àwọn náà dúró ń bí ìgbà tí lẹ́yìn sún wọn gbáriwo pé ẹgbà wáwo ẹgbà wáwo alimi kò rọ̀ ọ́ kí sáárá ni tó lè ṣe rúkìá fún wa ejò san bá lé ilé wa yìí o sẹ́mẹ́ni <laughs> tó lọ ọbẹ̀ ńjọ́ yẹn wọ́n ní ẹja lọ já ẹ̀hún wà sọ́ọ̀bàtì ní Abi Sa'id al-Khudri ní èmi mo já ṣáájú ìjọ náà níjọ́ yẹn àwọn sàbẹ̀ tá àdíjọ́ ìrìn mo ní àbá yín ṣe é a máa gbẹ̀ràn lọ́wọ́ yìí <laughs> àfa kẹ́ni kọ́ má jẹ̀bi táwọn afọ oníjàlábí ti wọlé mu kò rí bẹ́ẹ̀ o <laughs> kò rí bẹ́ẹ̀ rárá wọ́n yìí ka kùránì gbẹ̀ràn ó sì wá gbẹ̀ràn ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ tà sí mi àbí kí ló fi kùn. wọ́lákin wọ́n ní torí kíni wọ́n ní ọkú bàtà láwọn ọ̀tà di ìbàlẹ̀ wọ́n fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni pé a máa gbàlejò àlejò ní anábì Ibrahim gbà tán fún nírò ọmọ wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni kílẹ̀ mọ̀ tí Abu Sa'id kànjọ́ náà ṣe ń kọ́ òjì bóyá akálẹ̀ rẹ́ni tó lè mọ̀ ń bí àbẹ́ni tí ò tí ì mọ̀ kó lè rántí ẹ̀ bóò ló ṣe wí ó bá gbá bí tẹ́jọ́ ti sàn jẹ ejò tí ó mọ oró rẹ̀ ó mọ̀ tọ́ ara lọ fàkọ́rọ̀ àlẹ́ yìí súratul Fatiha àwọn yóò rò pé eh, yàsí ni ó kàwé àbí wa akẹ́dà akẹ́dà anábì wọn sọ fún pé fa inna súratul Fatiha fàyíyà rúkìá sọ́ọ̀tì fàtí àtẹ̀rí yẹn rúkìá ni kílàkè rúkìá ìwòsàn ni fẹ́ni bá bẹ́ẹ̀ kà àmẹ́ni tí ó kà pẹ̀lú májẹ̀mú o wọ́n nù ní zèè minal Qur'an máa wà ẹ́ wàrà àmà lil mu'minin this condition need to be fulfilled a gbọ́dọ̀ pé àwọn májẹ̀mú mẹ́ta yẹn nù ní zèè purpose of revelation of the Holy Qur'an ṣìfà kò pé ní dàwa òun àkẹfẹ́kùn bẹ́ẹ̀ ní ṣìfà wọ̀dẹ̀wà ìyàtọ̀ wà láàrin oògùn àti ìwòsàn oògùn lẹ́ ń tà lórí ilẹ̀ ìwòsàn látọ̀dọ̀ bá dẹ́dà ni ó ní ṣìfà kò pé lóògùn ṣìfà mùjáàrọ̀dù kìrà á já àṣà láti ṣìfà tẹ́ bá ti ka ìwòsàn òde ni wàrà ẹ̀mẹ́ a ṣe ka kùránì tẹ́ni tá a bá ti wá ka kùránì tán nìsín a wà bọ́ aṣọ owó dì a bẹ̀rẹ̀ sí wọ́n máa fa àwọn ọ̀pá yìí ọ̀pá wo nu <laughs> torí pé wọ́n believe pé kùránì nìkan ò lè ṣe kíni o kò lè dá ṣe é ànábì ìgbà tí ó fi wá lọ wá kì wá lọ kílẹ̀ mọ́ tó kì wá lọ lórí ẹ̀ ó ní tàràkìtò fi kùn àmọ̀rẹ́ yìí ntí ń ba àlè ọmọ aláàmú di sínú ó ní mo fi méjì kalẹ̀ fún yín méjì ló pe àmì ọ̀kan náà ní indirectly ó ní tẹ́ ẹ bá lè gbámú ẹ ní sọnù ẹ ní dààmú lórí ilẹ̀ mọ́ ilé tá a bá rí tí wọ́n ń dààmú lórí kúránù sínú ilé ẹ̀ ni àtọ́lọ́ máa fẹ́ dáhùn lè mọ̀ wò lórí àpò bẹ́ẹ̀ ni n fẹ́ bá wa lásìkò hadisi mọ̀nkọ́lá suratul Baqara fi baytin la yanfa'u ma'ahu al-batalu ó ní ilé tó máa ń ka suratul Baqara nìkan ó ní kí ni o ìbàjẹ́ kan ò ní wọ́bẹ̀ wala sihirun àbídẹ́ kò ní a ṣètọ́ni wẹ́wẹ́wẹ́ àti ńlá láwọ̀ kọ̀ọ̀kan jáde nù lé yẹn àmọ́ lónìí kílẹ̀ mọ́tà fi ń ṣe obe suya obe sèré pàṣọmọ́ kínní kan súlé màláìka láwọn yẹn ń gbọ́nú lé onú Ramadan the same thing so ìyẹn ní pépọ́ la fi Kùránì yẹn sí àmójútó àwọn èèyàn ń fi àgbà lọ kọ́ kọ̀ǹpútà àgbà ara wọ́n fi kọ́ kọ̀ǹpútà àmọ́ wọn ò lè fa àgbà ara lọ kọ́ kínní o lọ kọ́ Al-Qur'an ojú máa ń tì wọ́n ọlọ́run bá san bàbá wa professor yàwọ̀ yìí bá san bàbá náà lẹ́sàn-án lórí sẹ́ẹ̀mù ọdún tó bẹ̀rẹ̀ sí ka Quran <laughs> bàbá yẹn wá ní tí ì bá rí táyà di sin ó ní ìrìbí tí ì rí táyà sì di Quran ni fi sáàtì láàṣẹ ọ̀sọ́bà tó bá dago mẹ́wàá kò ní míì tí ó máa ṣe Quran ni hátàmù Quran ó ka Quran tán wà bá dá tẹ̀síra wù ó wá ní mo fẹ́ kọ́ ìtumọ̀ rẹ̀ ṣé yóò ṣe tẹ̀síri fún jàmá masalasi àjọlá ànábì ni àdìjájọlá àbò. láà wẹ̀lẹ́kìn أراد التمكن والبيان والأمل أكبر لاتي جندو أفهم تماري أسفة في شيء هكذا أولى السابقون إن هذا القرآن يدي للتي هي أقوى ويبشر المؤمنين الذين يعملون الصالحة أن لهم أجرا حسنا اللهم نفعنا مما فيه من الآيات والذكر لكن نوى لي ذلك القادر عليه قوموا إلى صلاتكم يرحمكم